èèyàn tí bá ń jẹ̀wọ́ àdàlú tẹ̀rín tẹ̀yẹ ọ̀yà tẹ̀yìn èèyàn ti ń sunkún lọ torí màwò ara ìlọ́fàdì ẹ̀ kó máa ń lé wa nílé olókòyí ọmọ ogun òbírọ̀ olókòyí ọmọ ogun òbírọ̀ yan bíi lólú olóòṣù ẹ̀gí mo wí bẹ́ẹ̀ mo bógun lọ àrọ̀nìjà kò dòde ìgbìmọ̀ ẹ̀ àrọ̀nì òsílẹ̀ olùkòyí òsínmi ogun lọ ọmọ gbélé mẹ́gbẹ̀ẹ́ mẹ́bùrú ìgbẹ́ ni wọ́n dé là wá náà ní ọmọ akóyányán bọ̀ tẹ̀lẹ́rù ńjólókò ikú agbẹ́lẹ̀ àrìsì adìdọ̀bálẹ̀ àìyànmá agbẹ́lẹ̀ kan ìkótó ìkótó aṣọ olúkòyí sí olúkòyí lóhun èdòjò orí ìbàbọ̀ ìtẹ̀gbẹ́ ọmọ àtẹ̀gbẹ́sùn atúngbó olúkòyí ó dìta gbangba atúngbẹ́lẹ̀ kan ìkótó ìkótó agbẹ́lẹ̀ kan ìkòtò ìkòtò agbẹ́lẹ̀ kan òjìjì lóru Olúkòyí ní kí ní ṣe àníwìn èdójú orí ìbábòwìn tẹ̀gbẹ́ ọ̀mà tẹ̀gbẹ́sùn o abágbé Olúkòyí yí ọjà abátúngbẹ́lẹ̀ kan ìkòtò ìkòtò atúngbẹ́lẹ̀ kan ìkòtò ìkòtò agbẹ́lẹ̀ kan òjìji mẹ́rin atúntẹ Olúkòyí sí agbedegbede Olúkòyí ò sún bẹ àtàrí Olúkòyí ò sún bẹ awágbé Olúkòyí ó dibi nínú gbóréré níbi ẹyẹ tí ń ṣe wọ́sọ̀wọ́sọ̀ eyense wamụmụ ajemụ amụma ndị ìwùrà abágbẹ́lẹ̀ kan ìkòtò agbẹ́lẹ̀ kan ìkòtò labasin à olùkòyí ní mọ́ ṣẹ̀ṣẹ̀ dójú orí ìbàbọ̀ ìtẹ̀gbẹ́ ọmọ tẹ̀gbẹ́ ẹ má jẹ́ àfinú hàn fóbìnrin obìnrin lọ́fẹ́ olùkòyí ń jọ̀hún obìnrin bíi irọ́ bíi irọ́ ó ní baálé mi ọkọ mi bọ́ọ̀ bá lójú ogun tí ogun bá ti rò wájú tó ti rò lẹ́yìn ẹ dákun kí ni mo fi ṣe ìdárò rẹ yìí ní sìgìdì tí ń bẹ lápò ọ̀tún ní tí ń yóò sìgìdì tí ń bẹ lápò òsì ní tí ń jẹrè yóò ń àwọn fún àgbọn wá bá mi sìgìdì ń bẹ lé ní tí ń yóò ìgbà tó tà sí rí tán epo fún lépo èjàdí ó oven lóròhàn jiyè ni ogun bá tìrò níwájú ogun tìrò lẹ́yìn lógun ọba tó lọ nígbà tógun ọba ti tó lọ gbogbo wọn ti rò níwájú wọn ti rò lẹ́yìn Olúkòyí ta mọ́ra bíi ìgbágo ó ní sìgìdì tí ń bẹ lápá ọ̀tún gbéra ńlẹ̀ òdìdì ogun ọba ti tó lọ ó ní ìyàwó rẹ̀ ti fò ń lé wọ́n dò ń lé ọ̀dà tí ń bẹ lápá òsì gbéra ńlẹ̀ òdìdí ogun ọba ti tó lọ oníyàwó rẹ ti bò ń lé mọ́tò òun jẹ́ à ọ̀dà sìgìdì tí ń bẹ lé ìwọ rẹ̀ ti bò ń lé mọ́tò òun jẹ́ ìtìjú lolúkòyè balógun ọlọ́run ló ní kó mọ́ kó olúkó yìí sógun olúkòyè ńbẹ́ ìgbà tí ń lọ ó lóun lójú ogun ó lóun ọba olùkòyí lọ ó ní kí ni ọba mi ròyìn ó ní bẹ́ẹ̀ bá ti ń bẹ́rí ọmọ pé olùkòyí ti bẹ̀ hàn lọ́tí olùkòyí ti bẹ̀ hàn lọ́tí tán olùkòyí ti bẹ̀ hàn ìgbà tí tó ń lọ ọbẹ̀ lùlù ọ̀yọ̀ rẹ̀ lójú ọ̀nà ó lóun ọba olùkòyí dìde ogun olùkòyí ní kí lọ́ọ́ fẹ́ẹ́ fi ròyìn lẹ́yìn òun ó lóun ọ̀pẹ olùkòyí ti bẹ̀ wọn lẹ́rí ẹ̀jẹ̀ ń rú tútútútú olùkòyí bẹ̀ hàn lórí ẹ̀jẹ̀ àà tó ń lọ bá pàdé àparò ọ̀yẹ̀lẹ̀, ó lóun ó bá Olúkòyí dìdí okùn. Olúkòyí ní kí ló fi ròyìn lẹ́yìn ọ̀hún. Ó bá ní bóun bá ti dójú ogun, òun ò mọ̀ pé múra, lójú arọ ni máa já. Ní ọ̀jẹ̀ kó ọba ogun náà lọ. wá délé, ìyàwó ọba mi ọkọ mi ṣẹ́gun dàbí ọ̀dẹ̀ ìbínú lolúkòyí fi bẹ́ẹ̀ lórí. ẹ mọ̀ pé ayé olúkòyí ọ̀gbọ́dọ̀ pàgbọ́n lágbọ̀n bí wọ́n bá pàgbọ́n lágbọ̀n ọkọ̀ wọn wọ́n rán létí ogun ìkòyí ọmọ ẹgbẹ́sàn o ìkòyí gbẹ̀dìjalè ogun wọn sì máa ń jalè obìnrin ni obìnrin tó sì rògbòdò tó dùn rí lójú ni wọ́n máa gbé ìkòyí gàn fírọ̀ o. ìrùwà wà nílé ọmọ ta ló sọ pé nílé ọmọ ìrù wà nílé ọmọ gan o. Hmm. ẹ bàbá ẹ kú ohun látàárọ̀ ǹjẹ́ a rí àkókò kan tó jẹ́ pé bóyá ẹ bá ọ̀ràn igi pàdé lóògùn àbí ẹ ṣalábàpàdé wọn tó ní wọn ní òru rìn. ò ṣalábàpàdé torí irọ́ tó jìnnà sóòótọ́ ni pé bá yẹn kan fún àwọn tó lè bàjà wọ́n wà o ṣùgbọ́n lẹ́yìn ọ̀sán tí mo lè lọ tí wọ́n bá ní àwọn ọ̀rẹ́ rẹ̀ yẹn pa tí ń bá lọ ọbẹ̀ ṣùgbọ́n lóru bí n ti dẹ̀gbòrò ìyìnbọn àrọ̀ pàdé o ìyìnbá ìwọ̀n pàdé o. ẹni wọn ní wọn ì rí ẹran pa pé máa wá lọbẹ̀. irọ́ àwọn míà ní ẹran kan wà tá a bá fẹ́ dẹ́gbò wa wà wọn láwọn ẹ̀sẹ̀ ṣùgbọ́n bíi tí máa báyìí máa ti yìnbọn sí tó ibi tí ó wà lọ tó kàn mí. lẹ́yìn <laughs> bá lọ síbẹ̀ yẹn bá wọ̀ pa ah, bàbá gẹ́gẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ wá sọ inú ìjẹ́ ń béèrè béèrè ká ẹ ti fẹnu bà á lẹ́ẹ̀kan ṣùgbọ́n ẹ fẹnu bà á délẹ̀ délẹ̀ mm-hmm. wọ́n ní àwọn ọdẹ kan wà tó jẹ́ pé tí nǹkan bá yíwọ́ pátápátá nínú oko tí wọ́n àrẹ́ràn pa wọ́n ló lọ́gbọ́n tí wọ́n máa ń dá tí wọ́n ti. bẹ́ẹ̀ni èyí tí wọ́n bá fi kùkùté dàbọn bò hmm. tó ti o lè mọ ní fún. kò ní ní fún nínú. ìkan náà wà àjò bàrà ẹ wọ́n ṣe é sí tó bá ṣe pọ́yà ni tí wọ́n bá ti ń ṣe rẹ́ ọ̀yà tí wọ́n bá pọ́ mọ́ jáde tó ti ni wọ́n máa pa èmi ọ̀mọ́ débẹ̀ torí purọ́ níyì ẹ̀tẹ̀ ní mú wá a lè ti torí ń tá a jẹ mọ wọn ara lọ́fàdì ẹ kó mọ o tó hmm. ti yé mọ wọn ara ló ṣe kí ni lọ́fàdì ẹ kó mọ yes onílé mi ń fẹ́ràn mi olúwarẹ̀ ń sanwó olè dédé ọba sanwó olè dédé ọ̀tálẹ̀dá o ni mo fi ń sọ fún yín pé ẹ máa fi ìwé sórin mi ìgbè lórin àlejò. ẹ ṣeun gan bàbá ah. ẹ kú atótónu látàárọ̀ ah, ah. mo fẹ́ kí ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Ògúnjìmí gangan là ń bá sọ̀rọ̀ báyìí. ọ̀dà ẹ̀yin tẹ́ wà ń lé Ògúnjìmí Àjàgà ogun lè lẹ̀ ń bá sọ̀rọ̀ o. aláàánú èèyàn tí í fi májèlé ròfọ mo fẹ fẹni rere kóró mú panu idà sí kẹrẹkẹrẹ ọwọ àkọ olórí ó dirí ẹwọn ìdò sòrò bọdọlà kánkán mọnà àgbà bí èmi lẹ́yìn ẹranko pankẹrẹ jàǹgbà tí fi èmi tí ọ èmi tí mo sògùn kà mọ mo sì sọlé àná mi dá òru èmi ìní bámbá ń di bá èmi ìní bàmbá ń dé bá akin ò torí àgbàgboyè ìbá ti lu gbogbo ayé pa àìmọ̀kànmọ̀kà tí ò jẹ́ asọnù lájò ikú tí pọ̀ mọ́ ń kókó ọmọ ló dán ìtọ̀ mi oró ẹ̀wù mi ìjàngbọ̀n ẹsẹ̀ mi mi wàhálà aṣọ mi jàngbọ̀n ni wọ́n fi ń pè mí ní tamọ́ tí ìjàngbọ̀n yàn tí ìdẹ́wù bọ́yàn lọ́rùn àfikún gba tọrùn rẹ̀ aláàánú yàn ti fi májèlé rògbò nítorí wípé wọ́n mọ̀ pé pankẹ́rẹ́ ìjàngbọ̀n ti fi rẹ̀ ní kànnàkànnà mo páká gbàdá Wọ́n gba gbogbo ẹ̀ lórí ara wọn, mo fi di adé àgbá ẹ̀rù tuntun gun àmì ìdánù. Eéṣín kun májèlé, yóò dẹ̀ ràn o. Ìwọ ni o. Ìwọ ni o. Ìwọ ni o. Èmi pankẹ́rẹ́ ìjàngbọ̀n tí fi rẹ̀ ní kànnàkànnà. Ẹní mọ̀ ní ń wò ó. Ẹni tí ò mọ̀, yóò wà ìyọnu o. Ìyọnu làgbà ọ̀jẹ̀ ẹ ní rí ìyọnu láyé yín ìbànújẹ́ ò ní kàn yín torí ago torí pé ìbànújẹ́ ò ní kàn yín o orí yín ò sì ní dàrú ifá kan sọ̀rọ̀ ó pòwe ó ní onílò ọlọ́rọ̀ ìforí ajé ṣeré ọlọ́mọ àtòdì ọ̀run bí wà bọ̀ ọlọ́mọ tó kórè tán látòdì ọ̀run òun la súnmọ́ bọ́lá o òun la súnmọ́ bọ́rọ̀ òun la súnmọ́ gẹ́rẹ́gẹ́rẹ́ gòtí ìjọ ọlọ́jà mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀lógún ìdìdí òrùn lọ́wọ́ kọ́mọ yọ lókè hmm. tó bá yọ lókè tán ìgbà sọ wọ́n fi ń sá àwọn táyé ọdún òun ọdún tí ọdún jọ kan ní àná wọ́n sáré tètè wọ́n lọ pé sáwọn àgbààgbà mẹ́rin kó wá bá wọn táyé àwọn sí ìkàngbá wọn tọ̀ọ̀tún ìgbàǹpá kò sí ìkàngbẹ́yìn ìkan yòókù ń gbá iwájú wọn bá wọn táyé wọn ṣe gbogbo ẹyin tí atẹ́gùn ètò ìbá fẹ́ sí atẹ́gùn ayọ̀ ni ó fẹ́ sí o gbogbo bí ẹ bá dé ẹ máa ṣe ẹ máa jẹ́yàn ni o torí wípé pé Ifá kan náà òun náà tún sọ̀rọ̀ ó pòwe o ó ní kò sí bá a ti lè wù ká gbọ́n tó ká gún ewùrà kó má lẹmọ ayé yín ò ní lẹmọ ọ̀sẹ̀ orí yín ò ní gbá bọ̀dọ̀ sẹ́ iṣẹ́ yín ò ní gbá bọ̀dọ̀ sẹ́ títí dijọ́ míì tá a tún pàdé mo fà yín lọ́lọ́nlọ́ gbogbo ibi ọ̀rọ̀ yín bá kù sí àfikù èdèpòdè tọ́lọ́run bá fi sí kí wọ́n bá yín lẹ̀ fàṣẹ ọ̀tán lẹ́nu ni o ó kù lẹ́nu títí dijọ́ mi ọjọ́ rẹ kí a fi ayọ̀ ìdùnnú ká fi pàdé ẹ bá ń kí ọ̀jájá apọ̀gùnpọ̀ṣẹ̀ bàbá mi ẹ ẹ ẹ rí o ọ̀jájá hmm. wọ́n ti kọ́lé ọgbọ́n wọ́n sì ti kọ́lé òye wọ́n ti kọ́lé ìmọ̀ràn ilé ìfẹ́ ìgbafẹ́ ẹ ẹ dákun ìkan parapọ̀ ìkan tìmọ́lé àgbàrá parapọ̀ wọ́n dòkun ẹ dákun yorùbá ẹ já farapọ̀ kádì kan ẹ ẹ mọ́pọ̀ba kan kéré o ẹ fara yín mọ́ra ọ̀jájá pé pé gbogbo wọn pé ẹ fara yín mọ́ra ẹ dákun ẹ fara yín mọ́ra o ẹ fara yín mọ́ra kò sẹ́ni tó gàjà bùkù lọ ẹ fara yín mọ́ra ẹ rí ọgbọ́njọgbọ́n lọ èèyàn jèèyàn igbá ọ̀jọ́ lọ ìran kankan kọ bàbá wa àgbẹ̀kùn wa o bàbá wa àgbẹ̀kùn wa o bàbá wa àgbẹ̀kùn wa ìfẹ́ ò mọ́ láàrin ọmọ Odùduwà bàbá wa àgbẹ̀kùn wa bàbá àgbẹ̀kùn wa o ọ̀jájá bàbá gbẹ́kùn wa o bàbá amòye gbẹ́kùn wa o bàbá ayọ̀ gbẹ́kùn wa ìfẹ́ òsì mọ́ láàrin ọmọ Odùduwà bàbá wa gbẹ́kùn wa ewé fálára ewé fàjèrò ewé fọ́ràngún ilé ìlà ewé fún gbogbo ọba lókù lóko ewé fàtọjà tìlú Òṣogbo ẹ ẹ wí fún tìmí àgbàlẹ ọlọ́fà àti ẹ̀mí ẹ wí fún gbogbo wa ẹ dákun ẹ fà wọ́n mọ́ra kẹ ẹ pé pé ìfẹ́ ò sí mọ́ o bọ́ bá ṣe pé ìpẹ́ ò lè ní jẹ lójú wa tàbí tàfàǹjà ẹ bá a parẹ́ o bàbá wa gbẹ́kùn wa bàbá gbẹ́kùn wa o ìfẹ́ ò mà sí mọ́ láàrin ọmọ Odùduwà bàbá wa ìlú ń dàrú ọmọ olè nìdájọ ìlú bàjẹ́ wọn ò sì lólùtù ìlú tó jẹ́ gbọ́kàngbọ́kànlé ó di gúngúnigúni ńlá fi ní ó di gúnigúni ìlú òrògbò bàbá wa bẹ̀kàn wá ìlú òsì máa ò láàrin ọmọ Odùduwà o bàbá wa gbẹ́kàn wá ẹ rí i ìfẹ́ ló ṣe kókó o ọ̀jájá apàòlùpọ̀ tẹ um um bàbá akéwéjọ ẹ dákun ẹ tún pè fẹ́ wọlé jù bẹ́ẹ̀ lọ ẹ ẹ pè fẹ́ wọlé jù bẹ́ẹ̀ lọ o bàbá wa gbẹ́kùn wa a nífẹ̀ẹ́ ò sí máa láàrin ọmọ Odùduwà o bàbá wa gbẹ́kùn wa àròyé ọ̀kájọ bọ́ọ̀ bá ń gbà ọ̀jájá apòlùpọ̀tẹ̀ mọlẹ̀ ìwọ ló ń kọ́ ọmọ kékeré jọ tó ń kó fẹ́ wọ̀lú wa torí wípé wọ́n ti kọ́lé ọgbọ́n ilé ọgbọ́n ti wó wọ́n kọ́lé ìmọ̀ ilé ọmọ ti ilé ọmọ ti ṣẹ̀sìn wọ́n kọ́lé òye ìgbọ̀n òye wọn mọ́ kò sí sí gbogbo wọn mọ́ o ìfẹ́ ló kù tẹ́ kọ́ láàrin wọn gbogbo àwọn tí ń tì á ní ti kù tì hmm. ẹ rí i wọn ń jìbìtì ni o ògì tó ní ajagun ò jagun mọ́ ìlú já wọn ò lólùtò igi tá a tún gbára gbọ́kànlé igi ti dùn gúnigúni àwa máa ń tá a ṣe tinú obìdàfárá àwọn náà àgùntàn tó ń ti dèdè ọmọ lónìí àmọ́ bá ti wá sí ilé ayé yìí tí ó fi rọgbọ ọ̀jájá ẹ̀pẹ̀ ni tẹ́ ẹ bá lè pè láàrin wọn ìyàn ti mú gbogbo ẹ̀ ti le kókó òkú ti pọ̀ láàrin wa òkú ti pọ̀ láàrin wa torí kò sí ń tá a jẹ mọ́ o òkú kò ti pọ̀ láàrin wa ẹ̀ ń jẹ fọ́rín ráìsì. ẹ pé káwa máa jẹ tó àkúta pàkúta ṣèfẹ́ nù a sì ní ọmọ wa ní ẹjọ́ ṣe o ọmọ wa ní kò ṣe o àmọ́ pé gbé ní tó ń ọmọ wa lá ní ṣe o èmi ọmọ pé bí yóò ti yà ọmọ wa lá ní ṣe o pàǹkẹ́rẹ́ jàngbọ̀n mi Bàbá wo yín ẹ̀ wá mú mi. Bàbá wo mi ẹ̀ wá mú mi. Ogun jí mi ní Mùsòrò. Bàbá wo mi ẹ̀ mú mi. Ẹ pa pankẹ́rẹ́ inú ojú yín ojú ti rí kúkú. Ẹ náà ojú yín kí kámẹ́rà ọmọ lọ sáàdúgbò wọn. Ó ti tó gẹ́.